ìdání máa fi súre sọmọ yìí ọmọ yẹn lè wà ní kọ́lẹ́jì ó lè ti wà ní ọkọ ibi kí máa fi pé ìwọ ọmọ yìí wàá máa dárúkọ ẹ̀ sínú ẹ̀ there is power in the world there is power in the world your testimony began from your proclamation and your utterances. You must speak out. You must declare. You must decree. God must hear your voice. God must hear you that you are talking. Hallelujah nígbà tí menstruation màmá yẹn kọ́kọ́ jáde dítọ́tọ̀ yẹn sọ fún pé eléyìí ò gbọ́dọ̀ lọ o ó lóun tún gbé mántù yẹn pé màmá pé màmá ti sọ pé aṣọ yìí ti di aṣọ agbára ẹ wo omi tá à ń gbé wọlé lọ́sọ̀ọ̀sán ẹlòmíì ò gbé wọlé mọ́ torí pé kò nítumọ̀ sí kò gbàgbọ́ hallelujah màmá yẹn láti for the past four years ọmọ yẹn ò ní crisis the other mother said omi yẹn làwọn ń lò fún aláboyún àwọn despite the challenges and the cost of the journey nine months the baby came out safely to God be the glory wọ́n bí ohun tó bá sọ fún wa ìwọ gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú láìsí ìgbàgbọ́ èèyàn kò máa máa lọ bí àdúrà lásán ni a máa kájọ́ àjọ bẹ̀rẹ̀ wọlé rí kan jó gbàgbọ́ àwọn tó mú mi wọlé rí kan wọ́n ti gbà yánu jó gbàgbọ́ are you not analysing what they are doing? Too much of analysis leads to paralysis. And you must also develop yourself to hear God because God will be giving you some instruction yourself. Irú mọ́tò yìí á tún sọ fáwọn ọkọ nínú yín bẹ́ẹ̀ ṣe máa lò ó. Kò ní sọ fẹ́mi. Ìtò sọ fẹ́mi ni mo ti jíṣẹ́ yẹn. Á tún tó ẹ̀yin kan that is why you must spiritually develop yourself to hear God. Ó lè sọ fẹ́ lómi pé kó máa wọ̀ sọ́run ọmọ ẹ̀. But as God is dishing out instruction, please follow it. As God is telling you to use this mantle, please use it. Òun ló sórí ẹ̀rí màmá yẹn ẹ̀rí màmá yẹn màmá tó lóun receive twins yẹn because you have decree it with your own mouth receive that twins. Mọ́mí Aisha you will return back to this testimony to give the to this mountain to give that testimony because you believe and you decree receive that twins receive that twin in the name of Jesus. wọ́n mi wá sọ olúwa mo fi aṣọ yìí gba ohun gbogbo fún ọmọ mi ó yá begin to decree ohun tó fẹ́ fi gbà máa sọ tẹ́lẹ̀ báyìí ohun tó fẹ́ fi aṣọ yẹn gbà máa sọ tẹ́lẹ̀ sínú ẹ̀ máa sọ tẹ́lẹ̀ sínú ẹ̀ ó sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n instruction tọ́lọ́run fáwa nìyí ohun tó fún wa nínú ẹ lò bóyá torí ẹnìkan wà níbì kan tó ń dá òtún ẹ láti wá rí pé tí máa kọ́ wọlé máa ṣí dúrọ́wà mi máa kó nǹkan mi jáde my three children I will bring it out. bóyá nìkan wà ń bí tó ti ń dá òtún nínú ẹ̀ tó ti ń ṣe analysis ọmọ báwọn kan máa ń lọ sórí aago analysis náà máa ń ṣe wọn ò wá gbàdúrà lọ́lọ́run ṣe ru màmá yẹn súnpè pé kó jẹ́rìí kò sọ fún mi pé òun fẹ́ jẹ́rìí tẹ́lẹ̀ mi ò mọ̀ ní ti àwọn nọ́mbà ní nọ́mbà lọ́wọ́ ó lè já torí ẹnìkan tó ṣe ń ruminate within herself or himself pé wọ́n ṣé ó máa ṣiṣẹ́ ṣá ó dẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀ tó bá ti jọ́ lọ́rùn lóṣù ohun tó bá ti sọ òdu ìjì begin to pro ọlọ́run da inú àti àṣẹ agbára gbogbo agbára tó o fi ń jí ọlọ́run láyé gbogbo agbára tó o fi ń ṣèjọba ọlọ́run olúwàjọ́ darapọ̀ mọ́ aṣọ ìkóni má tu agbára olúwàjọ́ darapọ̀ mọ́ kóni má tu agbára olúwa yóò darapọ̀ mọ́ ó yá sọ ní àdúrà láàrin ìṣẹ́jú kan lọ. olúwa wa màmá tó sọ wípé i receive triplet ó dáná the first triplet on this mountain receive it. Mommy Olufunke, as you have degree. ó tún name where I love that page. Two boys, one girl ọlọ́run ó ti sọ o ṣé màmá àlìkàbọ̀ ọ̀sùn dáálí abárí kásù ṣé màmá yẹn wà lára àwọn tó pè wọlé lọ́sàn-án nígbà tá a ṣàdúrà ṣé màmá yẹn wà ń bẹ̀ ọba wà ń bẹ̀ kọ́ sọ pé yes ṣé ẹ wà nígbà ṣe pè wọlé lọ́sàn-án tí àbá pè wọlé kẹlẹ̀ sáré pè wọlé ni o màmá tó ní I receive triplet yẹn ṣé gbàwẹ̀ tá ń gbà lónìí lórí òkè yìí ṣé ẹ gba àwẹ̀ yẹn mò ń dúró dè yín o máa gbàdúrà sínú aṣọ yẹn mọ́ mi máa sọ tẹ́lẹ̀ olúwa sọ di náà olúwa sọ di náà tí màmá yẹn bá gba àwẹ̀ yẹn ṣé ẹ pè wọlé lọ́sàn-án yìí tẹ́ ẹ bá pè wọlé ẹ sáré pè wọlé tẹ́ ẹ bá pè wọlé ẹ sáré pè wọlé tẹ́ ẹ bá pè wọlé bóyá wà ń bíṣẹ́ ẹ sáré pè wọlé olúwa ní kí n sọ gbólóhùn àṣẹ sínú ayé kí tó jáde nínú yàrá gbára yìí gbogbo ènìyàn máa sọ tẹ́lẹ̀ olúwa gba gbogbo ohun tó gbogbo tán fún mi lórí ọmọ mi nípasẹ̀ aṣọ yìí olúwa gba ohun gbogbo tán sọ ọmọ mi ni kò ṣeé mú àá ah, ah. màmá yẹn náà tún bá wọn dùn ó dá náà ókè ẹ ti wọlé ókè mọ́mí ò kán tètè ó yà yín náà gbà mọ́mí ò kán tètè ẹ gba ìbẹ́ta yìí ẹ gba ìbẹ́ta yìí ókè ẹ pè ẹ gba ìbẹ́ta yìí àṣọ ọ̀rọ̀ mi jésù olúwa wa ohun gbogbo tá a sọ sínú aṣọ yẹn lórúkọ jésù ó ti rí bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn wọ̀nyí tẹ́ ẹ gbàgbọ́ nípasẹ̀ mátù yìí ẹ lọ mú ẹ̀rí agbára wá ẹ lọ mú ẹ̀rí agbára wá àṣẹ ọ̀run jésù olúwa wa gbogbo ènìyàn máa ju ọwọ́ yín sí ọlọ́run gbogbo ènìyàn máa ju ọwọ́ yẹn sí ọba àwọn ọba ẹ máa jù sí ẹ máa jù sí ẹ máa jù sí ẹ máa jù sí ẹ máa ju ọwọ́ yẹn ẹ máa túbọ̀ ṣe ọlọ́run onímájẹ̀mú jésù olúwa wa ọlá ní on the twenty two. a ti du àwọn ọmọ wa ọlá la máa ń du ara wa o every on the twenty two. wọ́n sọ pé ah mo ṣe parí iṣẹ́ òru kan lẹ́nu ó jẹ́jẹ́ wọlé every on the twenty two. a máa ń ṣe iṣẹ́ òru kan lórí òkè máa ń dọjú alẹ́ jẹun ọmọ kì í ṣe gbogbo èèyàn ló ń jẹ wọn mọ́ o kì í ṣe gbogbo ẹni tó ṣiṣẹ́ ni o ìwọ ló máa ra ayé gbé hallelujah ọlọ́run ló fún wa ní ìṣòro yẹn and I pray God will strengthen us I know most of us we partook in this twenty-one days God of heaven will strengthen us but tí ọ̀la yẹn má jẹ̀mú ni àgbọ̀dọ̀ má ṣe every Mommy Anna Obor, Oborokuma, receive that children as you have claimed it. Receive that children. Receive that children. Receive that children. ìṣòro wa ẹ̀kan lóṣù nìyẹn o máa dọjú alẹ́ jẹ wọn mọ́ máa dọjú alẹ́ jẹ wọn mọ́ mọ́mi ẹ̀jọ̀ ẹ wọlé ó dẹ̀ máa dẹ̀rọ̀ fún mi. gbogbo ènìyàn ẹna ọrẹ yín sókè òní ni ọjọ́ rẹ wà lórí òkè every Wednesday ó tún wá bọ́ sí ọjọ́ tá parí ìṣòro ó gbogbo ènìyàn rí pé òun ọrẹ dání o ọrí àdúrà mi gbà rí pé òun ọrẹ dání o fúnra ara rẹ ló máa sọ sínú ọrẹ nítorí má jẹ̀mú ọrẹ yìí má jọ fi mí tọrẹ ah olúwa ní ká yin òun ọlọ́mọ mi mo ṣẹ́jú ohun tó ṣe rí lọ nínú ìṣòro twenty one bẹ́ẹ̀ ni bàbá mi ló sọ bẹ́ẹ̀. bàbá ṣe bí n ṣe ọlọ́run ó ṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni mímọ́ olórí ọ̀fẹ́ ọba ní ọ ọlọ́run ní ọ ò kì í ṣèyàn ò fi mí sílẹ̀ fún ìfẹ́ ọ̀tá mú ò fi mí sílẹ̀ fún ìfẹ́ òkùnkùn mú ayérayé o ṣé o ẹni mímọ́ o ṣé o ọba àwọn ọba o ṣé o fẹ́ ká gbàdúrà ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ torí kò jẹ́ kí n gbà pé ìbànújẹ́ mo fẹ́ ká yan ọlọ́run lógo ẹ wo àwọn kan wà tó jẹ́ wípé tó bá ṣẹlẹ̀ whether we like it or not ó máa kàn wá mo fẹ́ ká yan ọlọ́run lógo ọlọ́run tí kò jẹ́ ká rí ìbànújẹ́ ọlọ́run tó ń pa ọkàn wa mọ́ ọlọ́run tó ń dá ẹ̀mí wa sí lórí àwọn ènìyàn wa gbogbo nílé lókè lókè òkun mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o ò jẹ́ kí n gba ìròyìn ìbànújẹ́ o ò jẹ́ kí n gba ìpè ìbànújẹ́ àwọn ìpè tó máa ń béèrè lọ́wọ́ ẹni pé ọlọ́run rẹ̀ dà ọlọ́run mo yìn ọ́ lógo torí bò jẹ́ kí n gbà pé ìbànújẹ́ ẹgbẹ́ òsókè gbàdúrà ọpẹ́ ó yá ó yá jésù ọba àwọn ọba olúwa àwọn olúwa mo fi ọpẹ́ fún ọ mo fi èyìn fún ọ ò jẹ́ kí n gbàgbé ìbànújẹ́ ọlọ́run mi ò màmá ṣe ẹlẹ́dà mi mo dúpẹ́ ọlọ́run mo gbé orúkọ rẹ ga ìwọ lọ́pẹ́ yẹ ìwọ. ìwọ ni ènìyàn olúwa ìwọ ni ọpẹ́ yẹ o jésù ọ̀gá ògo ẹ̀ e. ta ni wọ́n tún gbé e ga o bí kò ṣe é. fún olúwa wa o ọlọ́run tó dá àwọn òkè yìí gbọ́ mi ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún jésù olúwa wa àmín mo fẹ́ ká dúpẹ́ ìmáàmì àǹdarí lórí àwọn ọmọ wa bí ọlọ́run màmá ṣe ò jẹ́ káyọ̀ fẹ́ gba ọmọ nà mí ẹjọ́ ẹ dákun ẹjá dúpẹ́ yẹn dáadáa ẹni ayé bá fẹ́ gba ọmọ nà àwọn náà lè sọ ẹni ayé bá fẹ́ gba ọmọ nà àwọn náà lè wí tẹ́nìyàn á dẹ̀ máa wú ọmọ lẹ́bàá ẹ̀ mọ́ tó bá jẹ́ kí òbí lè dé lẹ́wù pé à ó dá olúwa tó bá fẹ́ gbà kúkú gbà kó máa mú lọ ìrora ẹ̀ pọ̀ fọmọ yìí à mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run à pé jésù mo dúpẹ́ lọ́wọ́ rẹ ò jẹ́ ká yóò fi ẹgbà ọmọ nà mí ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò jẹ́ ká yóò fi pàṣẹ ẹgbà sámi ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò jẹ́ ká yóò fi dà ọmọ sámi ẹgbó sókè gbàdúrà ọpẹ́ òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà orúkọ jésù ọlọ́run àwọn ọ̀run olúwa àwọn olúwa ọmọ màá ṣe mo fi ọpẹ́ fún ọ àfọpẹ́ àfìyè fún ọlọ́run wá torí kò ṣe o torí àánú rẹ̀ dúró láláà èmi eh, fọpẹ́ àtìyé fún ọlọ́run wá torí kò ṣe o nítorí àánú rẹ̀ dúró láláà. Oh. láyò torí àánú rẹ̀ dúró láéláé torí àánú rẹ̀ dúró títí láyò torí àánú rẹ̀ dúró láéláé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ayérayé ọlọ́run alágbára. ó ṣe jésù ó ṣe jésù òòjà yóò fẹ́ gba ọmọ nà mí òòjà yóò fi pàṣẹ ọmọ nà mí òòjà yóò fi da ọmọ ṣá mi ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo gbé ọ̀gá ọba àwọn ọba olúwa àwọn olúwa ó ṣe bàbá bàbá bàbá o bàbá àgbà o hmm. bàbá bàbá o bàbá àgbà o bàbá bàbá o bàbá àgbà o bàbá bàbá o bàbá àgbà o kò má sẹ́lómìíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́ bàbá bàbá o bàbá àgbà o o ṣé Jésù o ṣé Jésù ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni mẹ́mọ́ ọba olóore ọ̀fẹ́ gbogbo ògo ni fún ọ gbogbo ìyìn ni fún ọ ọba ayérayé ó ṣe wọ ọlọ́run ọlọ́run mi ò ṣe ó jẹ́ ríbànújẹ́ lórí ọmọ àwọn ọmọ mi ò ṣàìsàn á ọlọ́run mo dá gbogbo ògo padà fún ọ mo dá gbogbo yìí padà fún ọ olùtùnú ọ̀run olùtọ́jú ọ̀run abiyamọ òdi ọ̀run ó màmá ṣe o o màmá ṣe o ó màmá ṣe o ó jáyé gbọmọ lọ́wọ́ mi mo fi ọpẹ́ fún fún ọ mo fi ìyìn fún ọ o ṣé jésù o ṣé jésù o ṣé jésù o ṣé jésù o ṣé jésù jésù kristi olúwa wa jésù kristi olúwa wa mo fẹ́ ká dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ torí kò ń bá mi gbọ́ bùkátà yé mi ṣẹ̀rí ẹni tí ó bá ṣe wà ní bóyá abirú nàìjíríà Oye monthly bill ó lè má yé ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà because ní nàìjíríà tó bá ti sanwó ọdún kan owó ilé àbó sanwó oṣù mẹ́fà ọkàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sálárì tó ń gbà lóṣù kan ó lè sanwó bí oṣù mẹ́fà sílẹ̀ nù ẹ̀ ọkàn ti balẹ̀ ẹ̀yin owó mi kàngalẹ̀ ń pọn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé they are based abroad àwọn lọ́rọ̀ bíìlì lè yé dáadáa

ọlọ́run mo dúpẹ́ torí kò já ṣírí mi tú ọlọ́run mo dúpẹ́ torí kò jẹ tọrọ jẹ lọ́wọ́ ọ̀tá mi ọlọ́run mo yàn torí kò jẹ kẹ́lẹ́ ẹnu ẹlẹ́gbẹ̀ kò gbọ́rọ̀ lórí ayé mi àdúrà ọpẹ́ oya oya oya oya oya oya oya oya oya ee ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe bàbá bàbá òní bú ọrẹ ee eh, òní bú ọrẹ. bá a ti fẹ́ ọ̀ tó Jésù ó ní bó ṣe ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo gbé ọ̀gá ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba ìṣeráyé ó ṣé jésù ó ṣé jésù ọlọ́run ìlérí mo fi ọpẹ́ fún ọ ọlọ́run ìlérí mo fi èdè fún ọ ọba àwọn ọba mo dá gbogbo ògo padà fún ọ olúwa àwọn olúwa mo dá gbogbo èyí padà fún ọ ó màmá ṣé o jésù màmá ṣe ò jésù èèwọ ni ọpẹ yẹ fún èèwọ ni ìyìn yẹ fún èèwọ ni ògo yẹ fún ayérayé ọlọ́run ìyanu o ṣé o ṣé o jésù ògo ní fọ́ èyí ní fọ́ o jáṣírí mi o tú ìwọ ọba olùpèsè ìwọ ba láṣírí mo yìn ọ́ lógo mo yìn ọ́ lógo. Yeah. alego, babababá. E de este ninguém, e me oma, e mori de daue, e me mamãe olúbu. Ah, é mesmo, meu show, ó, pai, ó, e é, ó. ọmọ ìyá ìyẹyẹ ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni bẹ́bà olóore ọ̀fẹ́ ògo ni fún orúkọ rẹ jésù èyè ni fún orúkọ rẹ jésù ògo ni fún orúkọ rẹ jésù èyè ni fún orúkọ rẹ jésù jésù kristi olúwa wa amen jésù kristi olúwa wa mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìjọ yìí pé jésù ọmọ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ ìwọ tó mú ìjọ rẹ dàgbà sí lójoojúmọ́ mo fẹ́ ká yin bàbá yẹn lógo ọlọ́run ìlérí tó mú ìlérí rẹ̀ ṣẹ pé lẹ́yìn ọdún keje ìwọ lẹ̀rí kan máa gbò sọ́tún máa gbò sósì máa gbò síwájú máa gbò sẹ́yìn mo fẹ́ ká yin ọlọ́run lógo pé olúwa ọmọ màá ṣe lórí ìjọ rẹ ọlọ́run má jẹ̀mú adúpẹ́ torí pé òun má jẹ̀mú rẹ ṣẹ àdúpẹ́ torí pé òun ìjọ rẹ tẹ̀síwájú àdúpẹ́ torí pé òun darí àwọn ènìyàn rẹ wá àdúrà ọpẹ́ orúkọ jésù orúkọ jésù ọba ayérayé ọlọ́run ìyanu ṣe ẹ̀mẹ́mẹ́mọ́ ẹ̀mẹ́mẹ́mọ́ ẹ̀mẹ́mẹ́mọ́ ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo gbé ọ̀gá lórí ìjọ rẹ sí èsì wọlé rí kan ọba tó ń gbọ́ àdúrà ni ọ́ ọba tó ń gbọ́ àdúrà ni ọ́ ọba tó ń gbọ́ àdúrà ni ọ́ o ṣé o bàbá o ṣé o jésù o ṣé o bàbá o ṣé o jésù àtìyọ́ olóòtú. lè dá dúró a gbé orúkọ rẹ ga a yìn ọ́ lógo o ṣé bàbá o ṣé jésù ọlọ́run gba ọpẹ́ àti ìyẹn wà jésù kristi olúwa wa amen mo fẹ́ ká tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sẹ́yìn ènìyàn ọlọ́run pé ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ lórí bàbá àti màmá wa lórí òkè yìí ọlọ́run tí kò fi wọ́n sílẹ̀ ọlọ́run tí kò kọ̀ wọ́n sílẹ̀ mo fẹ́ ká yin bàbá yẹn lógun pé jésù màmá ṣé o lórí ohun gbogbo tí ìwọ ọlọ́run ṣe fún ìdílé yìí ọlọ́run tí kò jẹ́ ká fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ọlọ́run tí kò jẹ́ ká fi aya ṣiṣẹ́ ìránṣẹ́ ọlọ́run tí kò jẹ́ ká fi ọkọ ṣiṣẹ́ ìránṣẹ́ mo fẹ́ ká gbé orúkọ bàbá yẹn ga pé ọlọ́run á yìn ọ́ àwa márìndí á gbé orúkọ rẹ ga lórí ìdílé bàbá wa àti màmá wa kínyẹlé àdúrà ọpẹ́ orúkọ jésù orúkọ jésù ọba ayérayé àwa yín ọ o àgbé ọgà àfi ọpẹ́ fún ọ lórí màmá wa àti bàbá wa ọlọ́run adúpẹ́ torí kò fi wọ́n sílẹ̀ ọlọ́run adúpẹ́ torí kò kàn wọ́n sílẹ̀ ọlọ́run adúpẹ́ torí kò jẹ́ ká ṣírí wọn tú ọlọ́run adúpẹ́ torí kò tún agbára wọn ṣe ó jẹ́ ká fọmọ ṣiṣẹ́ ránṣẹ́ ó jẹ́ ká fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ àwọn fúnra wọn òfin ra wọn ṣiṣẹ́ ìránṣẹ́ ee ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọ̀fà ẹni bí òjẹ́ kó bà mọ́ àdúpẹ́ ààbò àdúpẹ́ ìpamọ́ àdúpẹ́ ìpèsè ojoojúmọ́ àdá gbogbo ògo padà fún olúwa olúwa wa ó ṣe ẹlẹ́dàá wa ó ṣe ẹ̀mẹ́mẹ́mọ́ ó ṣe gbogbo ògo ọlá àti ìyẹ̀nẹ́ fún ọ gbogbo ògo ọlá àti ìyẹ̀nẹ́ fún ọ jésù kristi olúwa wa àmín àkókò yìí a fẹ́ fi yìn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run ibikíbi tí ẹ bá wà ẹja máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ẹja máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ẹ jẹ́ kí ọlọ́run kó mọ̀ wípé òun gbóhùn wa ẹja máa kọrin ọpẹ́ sí ebekebe tí a bá wà ẹ máa fi tayọ̀tayọ̀ dúpẹ́ ẹ máa fi tayọ̀tayọ̀ dúpẹ́ ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ọlọ́run fẹ́ràn láti gbọ́ ohùn wa nínú ọpẹ́ ohun tí bàbá yẹn ò lè ṣe fúnra ẹ̀ nìyẹn ẹ máa kọrin ọpẹ́ sí ẹ máa kọrin ọpẹ́ sí ẹ máa kọrin ọpẹ́ sí ẹ máa kọrin ọpẹ́ sí ẹ máa kọrin ọpẹ́ sí thank you Lord. Hmm. Thank you, Lord. Mm, mm. Wasilela. Thank you, Jesus. Mm. Mm. àti ẹ̀mí mímọ́ tí ó ga jù lọ́dọ̀. Ayé àtọ́lùbọ̀. Ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn. Ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn. Ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn. Hmm. Thank you, Lord. Mm. Mm. Mm. Mm. Mm. Thank you, Jesus. Ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ nínú Olúwa ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ o bẹ́ẹ̀ o mm. thank you lord. Mm. Ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ nínú olúwa ẹ̀yọ́. Hey yo, hey yo, hey yo, you know do I go. Thank you, Jesus. Hallelujah. Mm, mm, mm, mm, mm, mm, mm, mm. Ṣáájú àwọn ọ̀tá wa lọ. Ẹ̀yọ́, ẹ yọ̀ nínú Olúwa ẹ yọ̀ ẹ yọ̀ nínú Olúwa Thank you, Jesus. O ṣé Jésù. O ṣé Jésù. Hmm, hmm, hmm, o ṣé Jésù. Thank you, Lord. Mm. Hmm. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ẹ máa pe àwọn ọmọ ọlọ́run wọlé mọ́mí àǹdàdì ẹ máa ṣíà prógrámù yìí mọ́mí àǹdàdì ẹ máa ṣíà prógrámù yìí ẹ máa fi pe àwọn ọmọ ọlọ́run wọlé ẹ máa fi pe àwọn ọmọ ọlọ́run wọlé ẹ máa fi pe àwọn ọmọ ọlọ́run wọlé bí a ṣe yin ọlọ́run yẹn ẹ máa ṣíà prógrámù yìí bẹ́ẹ̀ ṣe ń ṣíà prógrámù yìí á dẹ̀ máa dára fún yín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 àti ìrékọjá ní ọwọ́ mi tẹ̀rí ẹ̀ṣẹ̀ ó dàbí bàtí yẹn bá fi ìgbẹ́ rárá ni instead yẹ kí yẹn fi parapara tó wà lọ fìgbẹ́ para ẹ mọ bó ṣe máa rí ẹni wíẹ̀ tó bá lọ àwọn èèyàn á dẹ̀ máa yíyà fún tó máa máa rùn ẹ̀ṣẹ̀ ó máa ń dóorùn pani ni ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run olúwa gbogbo ẹ̀ṣẹ̀ àti ìrékọjá mi tó sọ mí di aláìlérí níwájú rẹ tó sọ mí di eléèrí níwájú rẹ olúwa fi àánú wẹ̀ mí mọ́ olúwa fi àánú wẹ̀ mí mọ́ olúwa fi àánú wẹ̀ mí mọ́ àdúrà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà orúkọ jésù orúkọ jésù ọba jẹrayé ọlọ́run alágbára mo gbàdúrà lówùrọ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ àti ìrékọjá èyí tó sọ mí di eléèrí níwájú rẹ èyí tó sọ mí di olóòrùn níwájú rẹ Ah, ọba ayérayé fàánú dáríjì dáríjì dáríjì dáríjì dáríjì dáríjì dáríjì dáríjì lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lórúkọ Jésù olùbàlà ẹ̀mẹ́mẹ́ má dáríjì ẹ̀mẹ́mẹ́ má dáríjì ọba àwọn ọba dáríjì olúwa àwọn olúwa dáríjì ọba ayérayé dáríjì rẹ̀ jẹ́. jésù kristi dáríjẹ̀ mẹ́ olúwa ọlọ́run àwọn ogun dáríjẹ̀ mẹ́ àjọwọ́ jésù olúwa dáríjẹ̀ mẹ́ kó fi àánú rẹ gbà mẹ́ olúwa dáríjẹ̀ mẹ́ kó fi àánú rẹ gbà mẹ́ olúwa dáríjẹ̀ mẹ́ kó fi àánú rẹ gbà mẹ́ olúwa dáríjẹ̀ mẹ́ kó fi àánú rẹ gbà mẹ́ olúwa dáríjẹ̀ mẹ́ kó fi àánú rẹ gbà mẹ́ jésù olúwa wa àmín ẹja gbàgbé ẹja sọ fún ọlọ́run olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tó ń fìyà jẹ mí olúwa jọ̀wọ́ fi àánú dáríjì bíbélì wípé àwa kọ́ àwa nínú ẹ̀ṣẹ̀ kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí bí ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ máa rí God forbid ó túmọ̀ sí pé kò ṣeé ṣe ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run olúwa jọ̀wọ́ ní àwúrọ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó ń fìyà jẹ mí olúwa gbà mí lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń fìyà jẹ mí olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọba ayérayé jọ̀wọ́ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àdúrà orúkọ jésù orúkọ jésù bàbá bàbá mo gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó fìyà jẹ mí lórúkọ jésù gbàlà olúwa dáríjì mí dáríjì mí dáríjì mí dáríjì mí dáríjì mí dáríjì mí dáríjì mí lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ eléyìí tó fìyà jẹ mí lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ èyí tó ní mi ò ní ṣe rere lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ ẹ̀mí ọlọ́run alààyè ó yá dáríjì mí ó yá dáríjì mí ó yá dáríjì jẹmẹ jésù dárí jẹmẹ ọba àwọn ọba dárí jẹmẹ àánú rẹ ni mo tọrọ fún àánú rẹ ni mo bẹbẹ fún elédùnmarè ẹni ìyanu jọwọ ṣàánú fún mi lówùrọ yìí olúwa jẹ kí n rí àánú rẹ gbà bàbá jẹ kí n rí àánú rẹ gbà ẹmí wá jẹ kí n rí àánú rẹ gbà jésù olúwa wa amen mo fẹ ká gbàdúrà ká sọ fún ọlọrun mọmí àdàdì gbogbo ẹsẹ àjogúnbá nínú ìran mi eléyìí tó ń fa owó àgbáyé mi sẹ́yìn olúwa jọ̀wọ́ yà mí yà wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ àjogúnbá ẹlòmíì nínú ìdí tó bá bínú báyìí àní ọ̀ kí ni ẹ̀ tí ì rí nǹkan kan tẹ bá mọ dádì mi tó bá bínú báyìí ó máa ń dalẹ̀ tó ṣùgbọ́n àwọn máa ṣákàkiri inú lẹ́yìn àjogúnbá ni ẹlòmíì àní ọ̀ ọ̀ kí lẹ́yìn sọ ṣé bí mo ṣe ń rò pé kí n fẹ́ ìyàwó kejì ni bàbá mi ìyàwó mẹ́fà ló fẹ́ ẹ̀rí àwọn ẹ̀ṣẹ̀ àjogúnbá ni ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run olúwa jọ̀pọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ àjogún bá lọ́wọ́ mi tó ń jẹ́ pé ó kọ́kọ́ bá lọ sọ hospital tí dókítà bá fẹ́ diagnose ni a máa béèrè pé ókè àìsàn yìí ta ló ní family yìí ṣé bàbá ni ṣé màmá ni ṣé ẹ̀gbọ́n ni ṣé nìkan ni torí kí ni ó jẹ́ àjogúnbá bó ṣe ń ṣẹlẹ̀ nípa ti ara bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ nípa ti ẹ̀mí ẹjọ́ ìjà gbàgbé ìjà bá ọlọ́run sọ̀rọ̀ olúwa jọ̀wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ àjogúnbá inú ìdílé mi eléyìí tí mo ti jogún bá tó ń fa owó àgbo ayé mi sẹ́yìn olúwa fi àánú pín wa níyà ẹgbẹ́ òsókè gbàdúrà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà òyà orúkọ jésù gbogbo ẹ̀ṣẹ̀ àjogúnbá èyí tó fa ìrìn àjò ayé mi sẹ́yìn ẹ̀bẹ̀ mẹ́mọ́ ẹ̀bẹ̀ mẹ́mọ́ ẹ̀bẹ̀ mẹ́mọ́ òyà máa pín wa níyà òyà máa pín wa níyà ọba àwọn ọba olúwa àwọn olúwa gbogbo olúwẹ̀ ṣàjogúnbá ilé tó wà lọ́wọ́ mi tó fọwọ́ ayé mi sẹ́yìn ọlọ́run jọ̀wọ́ ọlọ́run jàre ó yá fi àánú pín wa níyà ó yá fi àánú pín wa níyà ó yá fi àánú pín wa níyà gbogbo ẹ̀ṣẹ̀ mọ gbogbo ẹ̀ṣẹ̀ tí kò jẹ́ kí n dìde ẹmẹmẹmẹ jọ̀wọ́ fi àánú rẹ pín wa níyà fi àánú rẹ pín wa níyà fi àánú rẹ pín wa níyà fi àánú rẹ pín wa níyà Ọlọ́run jọ̀wọ́ Ọlọ́run jàre fi àánú rẹ̀ pín wá níyà jésù kristi olúwa wa àmín ẹ jọ̀ọ́ ẹjá gbàdúrà ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé olúwa jọ̀wọ́ lówùúrọ̀ yìí bí ẹ̀mí mímọ́ rẹ̀ wọ̀ mí olórin wípé ẹ̀mí mímọ́ ni mo fẹ́ ọlọ́run alágbára ara kò lè ṣiṣẹ́ mi o olùgbàlà gbé mi wọ ẹ̀mí mímọ́ ni mo fẹ́ ọlọ́run alágbára o ara kò lè ṣiṣẹ́ rẹ̀ mi o olùgbàlà gbé mi wọ o ẹ̀mí ni mo fẹ́ ọlọ́run àtòrí ṣe ara kò lè ṣiṣẹ́ mi o olùgbàlà gbé èmi wọ ẹ̀mẹ́mẹ́mọ́ ẹ̀mẹ́mẹ́mọ́ ẹ̀mẹ́mẹ́má ẹ̀mẹ́mẹ́má ẹ̀mẹ́mẹ́má ó yá máa bọ̀ wá sínú ayé mi ó yá máa bọ̀ wá sínú ayé mi ó jẹ ẹ̀mẹ́mẹ́má ó yá máa rọ̀ lé mi lórí òjò ẹ̀mí mímọ́ yóò rau jagora sórí mi bàbá bàbá bàbá bàbá bàbá òjò ẹ̀mí mímọ́ àkókò rọ̀ jẹ́ kó rọ̀ sórí mi. bá tó bá rọ̀. gbà tó bá rọ̀ tó bá rọ̀ gbà tó bá rọ̀ tó bá rọ̀ ara yóò tú wá òjò ẹ̀mí mímọ́ yóò rọ̀ òwò jẹ́ kó rọ̀ sórí wá olúwa wa jésù kristi olúwa wa ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́pàá olúwa dáná ẹ̀mí rẹ̀ sínú mi iná ẹ̀mẹ́ mímọ́ ibi tí iná bá ti ń jò à wọn bí àìsàn dà ibi tí iná bá ti ń jò wọn bí ẹ̀ṣẹ̀ dà ibi tí iná bá ti ń jò wọn bí àrékérekè dà ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run olúwa jọ̀wọ́ nípa ipá rẹ̀ olúwa jọ̀wọ́ nípa agbára rẹ olúwa jọ̀wọ́ nípa ẹ̀mí rẹ olúwa dáná ẹ̀mí mímọ́ sínú mi kí ayé mi lè máa jò fún ìwọ ọlọ́run olúwa dáná ẹ̀mẹ́ mímọ́ sínú mi ẹ gbóhùn sókè ẹ gbàdúrà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa jọ̀wọ́ jàre dáná ẹ̀mẹ́ mímọ́ rẹ̀ sínú mi dáná ẹ̀mẹ́ mímọ́ rẹ̀ sínú ọba àwọn ọba olúwa àwọn iná ẹ̀mẹ́ mímọ́ rẹ̀ olúwa gbé wọ̀ dáná rẹ̀ sí lára olúwa dáná rẹ̀ sí mi lára olúwa dáná rẹ̀ sí mi lára olúwa dáná rẹ̀ sí mi lára olúwa dáná rẹ̀ sí mi lára olúwa dáná rẹ̀ sí mi lára olúwa dáná rẹ̀ sí lára olúwa dáná rẹ̀ sí lára jésù dáná rẹ̀ sí lára ọba àwọn ọba dáná rẹ̀ sí lára jésù olúwa wa amen ẹ̀rí why growing up ohun kankan tí mo discover ni pé mọ̀mísì wa máa ń fi wọ́n máa ń dáná lójú àrò àrò kò ń ṣe àwọn stóòfù ní kerosene mo mì pé àrò tá a máa gbókúta mẹ́ta sílẹ̀ ní kitchen tá a máa kógi ìdáná sí òní mọ̀mísì wa máa fi ń dáná mo wá discover pé weekend tá a bá dáná ẹdìyẹ mọ̀mísì wa kó tó di monday tá a máa dáná àti ìdílé sójú àrò yẹn àti gbà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà a lè débẹ̀ ká bá ẹyin ọ̀pọ̀lọpọ̀ ìgbà a lè débẹ̀ kó jẹ́ pé ọmọ ẹ̀ ló kàn máa ràgàbò níbẹ̀ tá a bá fẹ́ dáná a máa wá lé adìyẹ yẹn kúrò ká tó dáná ìgbà yẹn mo wá rò ó gẹ́gẹ́ bí ọmọdé pé ó tí ò bá síná bíbá yìí ládìyẹ yìí máa ń wá ṣùgbọ́n tí iná bá wà adìyẹ yìí ò kí ń wà bí ìgbé ayé kìrìsìtẹ́nì ṣe rí nìyẹn tí ò bá síná nínú ayé kìrìsìtẹ́nì àìsàn máa jókòó àgàbà tí ò bá síná nínú ayé kìrìsìtẹ́nì ẹ̀ṣẹ̀ máa jókòó àgàbà tí ò bá sí nínú ayé kìrìsìtẹ́nì kódà èṣù fúnra rẹ̀ gẹ́gẹ́ bí jésù ti sọ àti àwọn ẹ̀mí òkùnkùn méje tó tún lágbára wọn á jókòó sínú ayé nìyẹn ènìyàn á dẹ̀ máa misbehave á máa live ayé tí ò tẹ́ òun gan lọ́rùn mo fẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run olúwa dáná rẹ̀ sínú mi olúwa pọ iná rẹ̀ sínú ayé mi ẹ̀sìn bí iná ọlọ́run bá ń jò nínú ayé mi àti ẹ̀yin ta ló ń sọmọ náà ta ló ń jọde akọ apá lójú akúnyányán ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run olúwa jọ̀wọ́ dá iná rẹ̀ sínú ayé mi olúwa da iná rẹ̀ sínú ayé mi kí ayé mi má bàa gbọ̀jẹ̀gẹ́ olúwa da iná rẹ̀ sínú ayé mi ẹgbẹ́ òsókè gbàdúrà oya oya oya oya oya oya oya oya oya oya oya orúkọ jẹ́ jésù bàbá bàbá bàbá bàbá ó yá dá iná rẹ̀ sínú ayé mi ọlọ́run dá iná rẹ̀ sínú ayé mi ọba àwọn ọba dá iná rẹ̀ sínú ayé mi iná ẹ̀mẹ́mẹ́mọ́ ni mo fẹ́ olúwa dá iná rẹ̀ sínú ayé mi ẹran ara yóò fi fúnni olúwa dá iná rẹ̀ sínú ayé mi ọlọ́run jọ̀wọ́ iná ẹ̀mẹ́mẹ́mọ́ tó borí ẹ̀ṣẹ̀ iná ẹ̀mẹ́mẹ́mọ́ tó borí èṣù olúwa dá sínú. sínú ayé mi bàbá dá sínú ayé mi ọba àwọn ọba dá my ye man, olúwa àwọn olúwa dá sínú ayé mi ẹ̀mẹ́mẹ́ máa jọ̀wọ́ dá sínú ayé mi olórí ọ̀fẹ́ jọ̀wọ́ dá sínú ayé mi iná ẹ̀mẹ́mẹ́ máa ó yá dá sínú ayé mi iná ẹ̀mẹ́mẹ́ máa ó yá ye man, Jesus, oh, oh, oh do I wa. Amém. mo fẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run lónìí olúwa gbogbo irúgbìn òkùnkùn àti irúgbìn àìsàn nínú ayé mi olúwa máa fà wọ́n tu ẹjọ́ ẹja gbàdúrà yẹn dáadáa ẹja kọ́kọ́ gbàdúrà pé irúgbìn àìsàn eléyìí tó fi ara mi ṣe ibùgbé olúwa máa fà wọ́n tu ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà orí fífọ́ ara ríro ẹ̀yìn dídùn àkáǹsà ọ̀sà ìsoni ìsọ̀ àìsàn ni wọ́n jẹ́ bí èèyàn bá dẹ̀ fẹ́ wúgi lógo lóko òun ṣe nípa kíká èso orí rẹ̀ a máa wù ti gbòǹgbò ti gbòǹgbò ni tẹ́ bá ti hú gbòǹgbò igi kó ní one million èso lórí automatically gbogbo àgbẹ̀ dànù ṣùgbọ́n tẹ́ bá lẹ̀ ń ká èso torí pé láìkí èso yẹn you are only wasting your time tó bá pẹ́ tó bá yá èso yẹn àtúnṣe kí ni a tó bu jáde gẹ́gẹ́ bí àìsàn ṣe rí nìyẹn àìsàn ó lórúkọ àìsàn ó ní gbòǹgbò bí ènìyàn bá dí pẹ̀lú gbòǹgbò tó kàn dí pẹ̀lú èso lásán àwọn onífọ́nmi ẹ kódà ní kẹ́ máa lóògùn ṣùgbọ́n bí ènìyàn bá ti fa gbòǹgbò àìsàn tú akànpé dókítà akàn máa fi sùn jẹ ni ẹja gbàdúrà ìta sọ fún Ọlọ́run olúwa gbogbo gbogbo àìsàn nínú ayé mi olúwa máa fà wọ́n tì ní òwúrọ̀ yìí gbogbo gbogbo àìsàn eléyìí tó ní mi ò ní lẹ́sẹ̀ mi gbogbo gbogbo àìsàn tó ní mi ò ní jẹun dálẹ̀ gbogbo gbogbo àìsàn tó lẹ́mìí mi ò ní gàn olúwa máa fà wọ́n títí gbogbo tí gbogbo ẹgbẹ́ òsókè gbàdúrà orúkọ Jésù ó. reversal. Ah, ayérayé mo gbàdúrà gbogbo gbogbo àìsàn èyí tó ní mi ò ní lẹ́sẹ̀ mẹ́ gbogbo gbogbo àìsàn eléyìí tó ní gbà ò ní rọ̀ mí lọ́rùn gbogbo gbogbo àìsàn eléyìí tó fara ní mẹ́ olúwa máa fà wọ́n tu bàbá máa fà wọ́n tu ayérayé fà wọ́n tu èdùmarè fà wọ́n tu gbogbo àìsàn nínú ayé mẹ́ olúwa máa fà á tu olúwa máa fà á tu olúwa máa fà á tu jésù máa fà wọ́n wọ́n tì ayérayé máa fà wọ́n tì ẹ̀mẹ́mẹ́ máa fà wọ́n tì èdùmàrè máa fà wọ́n tì ọba àwọn ọba máa fà wọ́n tì olúwa àwọn olúwa máa fà wọ́n tì ẹ̀mẹ́mẹ́ máa fà wọ́n tì èdùmàrè máa fà wọ́n tì jésù olúwa wa amen ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run àìsàn wo ló ṣàwọn òbí mi èyí tó tún ṣe mí ah! ọmọ aládé àlàáfíà ó yá máa mú wọn kúrò kí o fi àlàáfíà fún mi. àwọn àìsàn kan wà even scientifically proven that they are inherited they are inherited from the parents ṣùgbọ́n mo fẹ́ ká gbàdúrà ǹjẹ́ nǹkan àwa àti ọlọ́run kò lè ṣe bí kò sí ẹja bá ọlọ́run sọ ẹlòmíì bp tó ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló ti rí ẹlòmíì kánsà tó ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló ti rí ẹja gbàgbé ẹja bá ọlọ́run sọ̀rọ̀ olúwa jọ̀wọ́ gbogbo àìsàn àjogúnbá eléyìí tí mo jogún lọ́wọ́ àwọn òbí mi ọlọ́run àlàáfíà pàṣẹ àlàáfíà sínú ayé mi ọmọ aládé àlàáfíà ó yá pàṣẹ àlàáfíà ẹgbẹ́ òsókè ẹgbàdúrà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ọba ayérayé ọlọ́run alágbára gbogbo agbára àìsàn àjogúnbá tí mo jogún lọ́wọ́ òbí mi èyí tí mo jogún lọ́wọ́ bàbá èyí tí mo jogún lọ́wọ́ ọmọ lọ́wọ́ ìyá torí pé mi ò tún fẹ́ transfer sórí ọmọ olúwa mú mi lára dà ọmọ aládé àlàáfíà ó yá pàṣẹ àlàáfíà sínú ayé mi ọmọ aládé àlàáfíà ó yá pàṣẹ àlàáfíà sínú ẹbí mi ọmọ aládé àlàáfíà ó yá máa pàṣẹ àlàáfíà ó yá máa pàṣẹ àlàáfíà ó yá máa pàṣẹ àlàáfíà ó yá máa pàṣẹ àlàáfíà àlàáfíà ó yá máa pàṣẹ àlàáfíà jésù olúwa wa àmín ẹja gbàdúrà ìṣèjà sọ fún ọlọ́run bàbá wa ní olúwa pé àdúrà yìí sàn mọ́ ìgbò mo fẹ́ ká lè tún àdúrà yẹn gbà kẹ́bí mi lọ́run ṣe fi sí mi lọ́kàn olúwa jọ̀wọ́ àìsàn ráńpẹ́ tó ń gbẹ̀mí ẹni olúwa lè jìnnà sí mi àwọn àìsàn kan àtúnjẹ wípé kò kí ń fún yàn ní chance láti rí dókítà hmm. àwọn àìsàn kan wà tó jẹ́ wípé they are innegligible too minute ordinary boy owó lásán líle yìí ẹdẹ kan ẹ ṣáà tó fún mi ní tanilo àbí ẹ fún mi ní oògùn ká ẹ fún mi panadol before you know it ó ti gbé jẹ orí yìí ó máa lọkẹ orí yìí máa lọkẹ before you know it ègbé orí fífọ́ ńlẹ lòmíì ké tó fi wọlé sùn ah that will not be your portion in Jesus name mo fẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run mọ́mí àǹdàdì ẹjọ́ ìbá ọlọ́run sọ àìsàn ráńpẹ́ tó ń gbẹ̀mí lẹ́nu ẹni ah nínú ìdílé mi olúwa lè jìnnà nínú ayé mi olúwa lè jìnnà lórí àwọn ọmọ mi olúwa lè jìnnà ẹgbọn sókè gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọba ayérayé ọlọ́run alágbára àìsàn ráńpẹ́ tó gbẹ̀mí lẹ́nu ẹni olúwa lè jìnnà lè jìnnà lè jìnnà lè jìnnà lè jìnnà ọba ayérayé ọlọ́run alágbára olúwa lè jìnnà sí mi lè jìnnà sí ìdílé mi lè jìnnà sí mi lè jìnnà sí ìdílé mi àìsàn ráńpẹ́ èyí tó ń bẹ̀ mí lẹ́nu ẹni lórúkọ jésù olùbàlà ọba aládé àlàáfíà ó yá máa lè jìnnà sí mi ó yá máa lè jìnnà sí mi ó yá máa lè jìnnà sí mi ó yá máa lè jìnnà sí mi ó yá máa lè jìnnà sí mi ọba ayérayé ọlọ́run alágbára agbára oya yá máa lè jìnnà sí mi jésù kristi olúwa wa àmín ẹja gbàgbé ẹja sọ fún ọlọ́run olúwa nínú oṣù yìí dèmbá làánú mi pàdé ẹjọ́ ẹ fi tara gbà oṣù ojúrere la wà yìí ẹni ọlọ́run bá yọ́nú sí lènìyàn ń yọ́nú sí ẹni ọlọ́run bá ràn lọ́wọ́ lènìyàn ràn lọ́wọ́ ẹjọ́ ẹja fi tara bá ọlọ́run sọ̀rọ̀ olúwa jọ̀wọ́ ṣe ojú rere olúwa ara aláàánú tèmi sí mi esma ẹni ọlọ́run ò bá rán sí mi <laughs> èèyàn fásitì ẹ̀ ṣòfò ni o that's the bitter truth that's the bitter truth ẹni ọlọ́run ò bá rán sí mi èèyàn ṣe kí ni o ó ń fàkókò ẹ̀ ṣòfò ni ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run olúwa jọ̀wọ́ aláàánú mi olúwa rán sí mi ẹni tó máa bá mi gbé bùkátà ayé mi olúwa rán sí mi lásìkò oṣù tí a wà yìí olúwa jọ̀wọ́ rán aláàánú tèmi sí mi ẹgbọn sókè gbàdúrà orúkọ jésù lórúkọ jésù ọba ìyérayé ọlọ́run alágbára mo bẹ̀ ọ́ aláàánú tèmi olúwa rán sí mi rán sí mi rán sí mi rán sí mi rán sí mi ọba àwọn ọba olúwa àwọn olúwa aláàánú tèmi olúwa jọ̀wọ́ olúwa jàre ọba àwọn ọba jọ̀wọ́ ọba àwọn ọba jàre olúwa máa rán wọn sí jésù ọmọ máa rán wọn sí aláàánú mi ibo lẹ́wàá olúwa jọ̀wọ́ olúwa jàre ó yá máa rán wọn síbẹ̀ ó yá máa rán wọn síbẹ̀ ó yá máa rán wọn síbẹ̀ ó yá máa rán wọn síbẹ̀ ó yá máa rán wọn síbẹ̀ ó kọ Jésù olúwa máa rán wọn síbẹ̀ ọba àwọn ọba olúwa àwọn olúwa máa rán wọn síbẹ̀ aláàánú tèmi nínú oṣù yìí olúwa gbé wọn dìde ọba àwọn ọba gbé wọn dìde olúwa àwọn olúwa gbé wọn dìde ọba àjẹráyé gbé wọn dìde elédùmarè gbé wọn dìde ẹ̀mẹ́mẹ́mọ́ gbé wọn dìde pẹ̀lú ọwọ́ agbára rẹ ó yá gbé wọn dìde lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù olúwa gbé wọn dìde ẹ̀mẹ́mẹ́mọ́ jọ̀wọ́ ẹ̀mẹ́mẹ́mọ́ jàre ó yá gbé wọn dìde jésù kristi olúwa wa àmín ẹja gbàgbé ẹja sọ fún ọlọ́run olúwa nínú oṣù karùn-ún yìí ìlú ilẹ̀kùn ojúrere olúwa ṣí fún mi nínú oṣù karùn-ún yìí ilẹ̀kùn ojúrere olúwa jọ̀wọ́ ṣí fún mi ṣé ẹni tó bá rí ojúrere gbà òun ló máa ṣe ẹni tó bá rí ojúrere gbà òun lọ̀rọ̀ wọn máa ń dayọ̀ the world we are living in is a world of competition whether you like it or not kò sí àìdíà kankan tẹ́ ẹ ní lọ́kàn tẹ́nìkan ò ti ní rí o kò sí àìdíà kankan tẹ́ ẹ ní lọ́kàn tó yẹ pé even when you are wasting time you just discover that somebody has done it ẹja gbàdúrà ẹja bá ọlọ́run sọ̀rọ̀ ojú rere ọlọ́run ló ń fani sókè láàrin ọ̀pọ̀lọpọ̀ competition ẹja bá ọlọ́run sọ̀rọ̀ mọ́mí àǹdàdì olúwa jọ̀wọ́ nínú àánú ńlá rẹ ilẹ̀kùn ojú rere nínú oṣù yìí olúwa jẹ́ kó ṣe fún mi ẹ gbóòsókè ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọba àwọn ọba olúwa àwọn olúwa mo bẹ̀ ọ́ ilẹ̀kùn ojú rere olúwa jẹ́ kó ṣe fún mi olúwa jẹ́ kó ṣe fún mi bàbá jẹ́ kó ṣe fún mi ọmọ jẹ́ kó ṣe fún mi ilẹ̀kùn ojú rere nínú oṣù karùn yìí olúwa jẹ́ kó ṣe fún mi ọlọ́run jọ̀wọ́ ọlọ́run jàre olúwa jẹ́ kó ṣe fún mi ojú rere wọ́n ojú rere ènìyàn ah, ọlọ́run jọ̀wọ́ jẹ́ kó ṣe fún mi jẹ́ kó ṣe fún mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ilẹ̀kùn ojú rere ọba yérayé ọlọ́run alágbára ó yá jẹ́ kó ṣe fún mi ẹ̀mí ọmọ wòlíì ó yá jẹ́ kó ṣe fún mi ẹ̀mí àwọn wòlíì ó yá jẹ́ kó ṣe fún mi ọba yérayé ó yá jẹ́ kó ṣe fún mi elédùmarè ó yá jẹ́ kó ṣe fún mi ọlọ́run jọ̀wọ́ ọlọ́run jàre ó yá jẹ́ kó ṣe fún mi o jésù kristi olúwa wa amen ẹja gbàdúrà ẹja sọ ọ̀fọ̀ ọlọ́run olúwa jọ̀wọ́ gbogbo ibi tí mo ti kanlẹ̀kùn tí ò ṣí nínú oṣù olúwa jẹ́ kan máa ṣí gbogbo ibi tí mo ti kanlẹ̀kùn tí ènìyàn bá kanlẹ̀kùn láìsí ojúrere níbẹ̀ wọ́n máa ń rìjẹ́tì wọn ni ṣùgbọ́n tó bá di pé ojúrere bá wọlé ẹni bẹ̀ tá a bá lọ ilẹ̀kùn máa ṣí mo fẹ́ ká gbàdúrà ká bá ọlọ́run sọ̀rọ̀ olúwa jọ̀wọ́ nínú oṣù yìí gbogbo ilẹ̀kùn tí mo ti kàn tẹ́lẹ̀ eléyìí tí kò ṣe fún mi ọlọ́run jọ̀wọ́ jẹ́ kí ojú rẹ kó máa ṣe fún mi bí àwọn màmá wa ṣe ń wọlé mo fẹ́ ká bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa jọ̀wọ́ ilẹ̀kùn ojú rere eléyìí tó ti tì mọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀kùn tí mo ti kàn tí kò ṣí olúwa jọ̀wọ́ tí ojú rere rẹ ṣí fún mi lóṣù yìí ẹ bá ọlọ́run sọ̀rọ̀ bí àwọn màmá wa ṣe ń wọlé yẹn ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ bàbá bàbá ilẹ̀kùn ojú rere eléyìí tó kọ̀ tí kò ṣí fún mi tẹ́lẹ̀ jẹ́ kó máa ṣí fún mi gbogbo ilẹ̀kùn tí mo ti kàn eléyìí tí kò ṣí ọlọ́run jọ̀wọ́ ó yá máa ṣí wọn fún mi ẹ̀mí mímọ́ máa ṣí wọn fún mi àgbéráyé máa ṣí wọn fún mi èdùmàrè máa ṣí wọn fún mi ọlọ́run jọ̀wọ́ ló àánú rẹ̀ ọlọ́run jàre ó yá máa ṣí wọn fún mi ògo ni fún orúkọ yín ògo ni fún orúkọ yín ẹ̀mí àwọn gbòlẹ̀ mo b bẹ̀ ọ́ ó yá máa ṣe fọmọ ẹ ilẹ̀kùn ojú rere eléyìí tí ọ̀tá ti tì tí kò ṣe é ọlọ́run jọ̀wọ́ nínú òṣì yìí ó yá máa ṣe wọn fún mi ó yá máa ṣe wọn fún mi bàbá bàbá ẹni mímọ́ ó yá máa ṣe wọn fún mi ó yá máa ṣe wọn fún mi ó yá máa ṣe wọn fún mi ó yá máa ṣe wọn fún jésù olúwa wa àmín mo fẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run olúwa jọ̀wọ́ nínú oṣù ṣe ní oṣù ọpẹ́ mi nínú oṣù karùnún yìí olúwa ṣe ní oṣù ọpẹ́ mi níbi gbogbo ní ọ̀nà gbogbo olúwa jẹ́ kí n gbégbá ọpẹ́ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ orúkọ jésù orúkọ jésù ayérayé ọlọ́run yanu mo gbàdúrà oṣù karùnún yìí olúwa jẹ́ n gbégbá ọpẹ́ lórí ohun gbogbo tí mo ti pàdánù olúwa jẹ́ ìgbégbá ọpẹ́ ẹ̀mẹ́mẹ́mọ́ jẹ́ ìgbégbá ọpẹ́ ayérayé jẹ́ ìgbégbá ọpẹ́ èdùmàrè jẹ́ ìgbégbá ọpẹ́ ògo ni fún orúkọ yín bàbá jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù over to you mommy god bless you mommy. god bless you da god bless you more anointing in the mighty name of jesus àbá mama, jenso agbara. ń sọ agbára mi kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé mi. Ee bàbá màá máa jẹ́ nù kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé mi. Bàbá bàbá bàbá màá máa jẹ́ nù bàbá mi ooo kí ògo rẹ kó má ṣe ṣí lọ́lọ́ bàbá rere bàbá jẹ́ sọ agbára nù kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé bàbá bàbá bàbá má jẹ́ sọ agbára nù o rẹ kó má ṣe ṣí lọ arúgbó ọjọ́ bàbá má má jẹ́ sọ agbára mi kí ògo rẹ kó má ṣe sílọ láyé. bàbá rere bàbá má má jẹ́ sọ agbára arúgbó ọjọ́ kí ògo rẹ kó má ṣe sílọ láyé. bàbá bàbá bàbá. bàbá. bàbá bàbá bàbá má má jẹ́ sọ má jẹ́ sọ agbára nù bàbá kí ògo rẹ má jẹ́ kó ṣí lọ lórí ilé mi bàbá bàbá má má jẹ́ sọ agbára kí ògo rẹ ẹ omi yẹn jáde mọ́ mi ó yá bàbá agbára nù bàbá ṣe ṣìlọ bàbá mi mo tún dé o bàbá wàá máa jẹ ń sọ agbára nù agbára nù bàbá kí ògo rẹ tó bá ṣe ṣìlọ láyé bàbá bàbá bàbá bàbá jẹ ń sọ agbára bàbá jẹ ń sọ agbára nù o kó má ṣe ṣìlọ bàbá bàbá bàbá bàbá jẹ ń sọ agbára nù kí ògo rẹ kó má ṣe ṣìnà láyé. bàbá mi o bàbá màmá jẹ agbára tó ti fún mi láyé ẹ kó má ṣe ṣìnà ògo tí mò ń rí lò bàbá bàbá màmá jẹ ń sọ. kí ògo rẹ kó má ṣe ṣìnà láyé. bàbá bàbá bàbá sọ agbára nù o kí ògo rẹ sílọ bàbá bàbá bàbá má má jẹ́ sọ agbára nù.